bàbá wa ti sọ̀rọ̀ ẹ̀yẹn bàbá Sokoti pẹ̀lú ẹ̀gbọ́n mi dáadáa Quadri South, all the way from Ghana wọ́n ti bá wa sọ èyí tí ń jọ́pọ̀ ọ̀rọ̀ wọ́n láwọn kan tiẹ̀ lọ rèé sọ pàǹpà wọ́n gba odidi federal radio station lẹ. mo ti bọ́ ṣojú mo wọ̀ mo ti bọ́ lẹ̀ aṣọ aṣáájú. lágbára ṣáta ẹ̀ sáà kò ní sáré. èyí tí lẹ́gẹ̀sì ọ̀làmàdùgbọ̀n. ọ̀làmàdùgbọ̀n bọ́ọ̀lù ọ̀la ó ṣe rí. ọ̀làmàdùgbọ̀n. omíyalé ọ̀làmàdùgbọ̀n. ẹni tó wọlé ọ̀làmàdùgbọ̀n. àwọn tá a rí iwájú díẹ̀ lámọ̀ wípé ọ̀làmàdùgbọ̀n. ọ̀la ó dùn gbẹ́jọ́ ọ̀kan sí i. alórí ọjà jáde ó gbé nǹkan. ọ̀làmàdùgbọ̀n bọ́ bàbá báwo lọ́la ṣe máa rí. ṣé ẹ mọ̀ pé bí ọ̀nà ọgbà kì í kú sílé ìdájọ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ Jímọ̀

ṣe rí ẹ̀mí èmi ò fẹ́ wàhálà ẹ̀bẹ̀ tí mo máa bẹ̀ yín èèyàn ni pé ẹ wo nígbà tí ọlọ́run pàṣẹ jọ sí wípé kí wọ́n kan ọkọ̀ noa àwọn kan sorí kókó wọn ò bá lọ o wọ́n parẹ́ sínú òkùnkùn wa ni o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ parẹ́ o gbogbo ọlá mọ̀ pé ẹ gbogbo tá a gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ gbogbo ara níbi tó kó sí o ṣe there is a government in power ẹ jọ̀ọ́ gbogbo gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sọ̀pọ́ọ̀tì bàbá wa o ojú òní ti wa o wọn ni wá wa fi o thank you very much. bàbá wa ti sọ̀rọ̀ rẹ̀ yẹn bàbá Sokoti pẹ̀lú ẹ̀gbọ́n mi dáadáa Quadri Hamzat all the way from Ghana wọ́n ti bá wa sọ èyí tí ń jọ́pọ̀ ọ̀rọ̀ wọ́n láwọn kan tiẹ̀ lọ rèé sò pàǹpà wọ́n gba odidi federal radio station lẹ. ìtòkù báyìí ni ká máa wò bí mo ṣe fẹ́ jẹjà mi. bí mo ṣe fẹ́ máa jẹjà mi mo fẹ́ kẹ́ máa wò báyìí. bí màá ṣe máa jẹjà mi ẹ máa wò. ẹja mo fẹ́ máa jẹ.

lágbára pa. kó tó wá di pé mo pe bàbá mi àdìsá ọmọ adéyẹmọ lóye Sunday Ìgbòho ṣá wọn ní a so o sì mọ̀ pé òjò ti ń pagún bọ̀ ó ti péjọ mẹ́ta Dẹ́mọ́lá mo ní sa ha má lọ o. You are the sugar boy ẹ má lọ o ìní lè dìfẹ́ǹdì yín o torí ẹ mọ̀ pé aṣọ ara mi ni yín àwọn èèyàn ó sì fẹ́ tara yín máa àtáàkì mi ọ̀rọ̀ Sunday Igboho sásọ lọ́jọ́ náà mo sùn lóru mo jí mo ń sunkún torí ọba rán iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ́ ó dún ọba rèé kò ṣeé rọ́lù. They held about four different meetings lẹ́kọ̀ọ́. Hmm. tí bá tún ti ṣe màá tún pè bá mi. Adisa bàbá yóò tó ní ìrànyín ṣẹ́ o. Ẹ gbọ́ mi ń bẹ̀ yín ṣẹ́ o ẹ má lọ o ẹ má lọ ọbẹ̀ o àṣèpàdé àkọ́kọ́ àṣèkejì àṣèkẹta ìrìn àjò tí mo ti ẹ̀rìn gan báwo ló kì í ṣe pé mo kú lórí dẹ̀ kì í ṣe pé mo yọ̀dẹ̀ mí dẹ̀ kì í ṣe ọmọ àgbé kọ́rùn rodo ká tó bí ìyàn ní 1988 ṣe mọ̀ pé ọjọ́ ti lọ èèyàn ti lè dánú rò wọ́n ní a fool at forty is a fool forever not a fool at forty any longer if you are at the age of twenty and you cannot take decision on your own then you are fucking stupid and you remain a fool for life irú ẹ̀ làwọn ọ̀dẹ̀ kan yẹn máa ń wò wá wọ́n sì máa ń comment ọ̀dẹ̀ pọ̀ aláìnílàákà ìpọ̀ kàkà tán fi máa jókòó gbọ́ ohun téèyàn fẹ́ sọ. So but torí pé làákàyè wọn ti wà formatted tí wọ́n tí wọ́n ò ní làákàyè mọ́ wọn àfẹ́ gbọ́ nǹkan kan màá sọ̀rọ̀ fún yín lálẹ́ tí bá ti wá sọ tán then you can argue with your phone nana mo dẹ̀ ń fàsìkò yìí bẹ̀ you can unfollow me you can do what you can unfollow me pé kátàkátà tọ́mọ yìí wí ìfẹ́ gbọ́ mọ́ please unfollow me Yorùbá Nation tí mo join torí olóyè Sunday Igboho ni òjò ti ń pagún bọ̀ ó ti tójọ́ mẹ́ta kì í ṣèmí kì í ṣàná lóòótọ́ nígbà tí ìrìn àjò pé máa lọ̀dọ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu tó bẹ̀rẹ̀ òfin hmm. <laughs> tó bàbá mi àdìsá ọba adéyẹmọ létí ní olóyè sunday adéyẹmọ ìgbòho ṣàfi bàbá <laughs> ìdí ń bẹ́ẹ̀ lẹ́yìn mọ̀ lé díẹ̀ ìbí ọ̀wọ́ àwọ̀rọ̀ kan fi ṣàdá o ilẹ̀kùn mọ̀jà alẹ́ mọ̀jà òde ibì kan ni wọ́n mọ̀jà sí kí lè sì tó lóye Sunday Igboho ṣá sọ fún mi gbà mo sọ fún wọn pé lọ ọ̀dọ̀ aṣíwájú Bọ́lá abẹ́ Tinubu ìtọ́pọ̀ olórí ibu yín tẹ́jọ́ ta wa tẹ́ fẹ́ gbọ́ nìyẹn but I will tell you something tonight Sugar Boy ọmọ ẹ kọ́lọ́njọ́ lálùbáríkà ìgbà tí mo pe bámi àdìsá lórí fóònù pé bámi <laughs> iná ti jó dórí kókó mo fẹ́ lọ rèé darapọ̀ mọ́ ìpolongo ìbò fàṣíwájú bọ́lá ahmed tinubu bàbá yìí ni áà wọ́n mọ̀ yín má ṣe bẹ́ẹ̀ o <laughs> ní tó kù báyìí ní ká máa wò bí mo ṣe fẹ́ jẹjẹ mi bí mo ṣe fẹ́ máa jẹjà mi mo fẹ́ kẹ́ máa wò báyìí. bí màá ṣe máa jẹjà mi ẹ máa wò. ẹja mo fẹ́ máa jẹ.